как бы, когда ребят переходит. My phone no good, I'm gonna do live. My phone no good, I'm on do line. Àyìndé fẹ́ ṣàánú. Wọ́n fẹ́rẹ̀ pọ̀ dún.